وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. دائما في هذا وقت الله حتى يتلقى النبوة محمد صلى الله عليه وآله وسلم معصرة موطأ لإمام دار الهجرة إمام مالك بن أنس رحمه الله تعالى في أمكان الخميس غير بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله تعالى بعد ما جاء في اكل المريض حدثني عن مالك عن زيد بن اسلم عن عطاء بن يسار أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إذا مرض العبد بعث الله تعالى إليه ما فيه فقال انظروا ماذا يقول له ذلك فإن هو إذا جاءه حمد الله وأثنى عليه رفع ذلك إلى الله عز وجل وهو عالم فيقول لعبدي علي إن رقيته أشرك في الجنة ومن أنا شقيته أن أكل له لحما خيرا من لحمه ودما خيرا من دمه وأن أكفر عنه سيئاته وحدثنا مالك عن يزيد بن حصيفة حصيفة عن عروة بن الزبير أنه قال سمعت عائشة زوج النبي صلى الله عليه وآله وسلم تقول قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يصيب المؤمن المصيبة حتى الشوكة إلا قص بها أو كبر بها من خطاياه لا يدري كثير أيهما قال عرضا نعم ترى موقع في أمدا في تاريلا bí a ṣe ṣàlàyé pé tí a lè ṣe mọ̀ sí ọwọ́ ìparí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ náà ni Imam Malik ni wọ́n fi síbẹ̀ tó ṣe pé kò tí ẹ̀mí ń ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ẹgbàgbé àṣìgbà tó ẹni pé ní ìjẹ́ jọ ọ̀rọ̀ nípa àlàáìrì ojú burúkú before ìjọ ẹ̀jẹ̀ nígbó oúnjẹ ẹ̀rọ̀gbọ́n ọ̀kà nípa ṣíṣe nǹkan máa ń lé ṣe nǹkan mọ́ra ṣòro láti mọ̀ pé ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ àkéyà àwọn ó yáwọn aṣáájú wa nínú ẹ̀sìn èyí tí náà ṣe rárá. Ètò tí ò bá ti sí àlàyé àpílẹ̀ ọ̀dọ̀ àwọn àpá àwọn èèyàn máa yàyà kúrò ní sọ tí ò fún ẹ̀sìn iná ni wọ́n mọ̀ pè ní ẹ̀sìn fáwọn èèyàn nǹkan tí ó máa ń èèyàn jẹ́ ẹlẹ́bọ tí ó sì máa jẹ́ orúkọ mùsùlùmí tó sì jẹ́ ẹlẹ́bọ nígbà èèyàn mọ̀ pé òun náà ló ń ṣẹlẹ̀ ní àwùjọ tó wà láà ẹ bá yí ṣàlàyé ara àìní nígbà ẹjọ́ bó ṣe rí lẹ́yìn àwọn bàtà yóò bá ti ibi tí ò ti sí àgbọ́yé nǹkan tí àlẹ́ sọ mọ́ ọ̀sán náà ló sọ wọ́n máa ní àjẹ́ àjẹ́ ní lẹ́rẹ̀ tó ilé ìlú máa ń ọ̀rọ̀ nípa tí yóò mú ìgbàgbọ́ ẹ̀ràn máa dàgbàsókè bákan náà ní kí máa mọ̀nà jìnà sí ìṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ọba òun náà ní ìgbà tí wọ́n lè kán ìlú ní ọwọ́ parí nàìjíríà ẹjẹ́ ká tó wọ ojú tí a kà lálẹ́yìn máa lè wọ́n ní báàbù máa já a báàbù ẹkúnlẹ̀ ẹkúnlẹ̀ ọ̀ ikú lẹ́wà pẹ́ lẹ́wà sí yà yìí ó yà fún ẹ̀kọ́ kò kẹ́rọ ìtọ́ Báàbù máa ń já sí àjírí ìmàrí ìfẹ́. Ọ̀rọ̀ tó wá nípa ẹ̀ẹ̀sán tó ń bẹ̀ fún aláàárẹ̀. Ṣe tó tó bá rẹ̀yàn ládá tí ẹni tó bá rẹ̀ tí ó rí nítorí kó rẹ̀. Náà, Imam Malik wani haddasa ni Al-Maliki ya iya laifin mulaka da Malik al-Zaid bin Aslam al-Ata bin Yasar, lafazin Ata ويسار أن رسول الله صلى الله عليه وسلم قال أن النبي صلى الله عليه وسلم إذا مرض العبد في ọba rẹ̀ èèyàn kan tó jẹ́ mùsùlùmí báyìí sọ́mọ́ tààrà lẹ́yìn malakain ọlọ́wọ́ àwọn màláíkà méjì sí i pàkọ́ọ̀lì ọlọ́wọ́ sọ fún pé òrùnbọ́rọ̀ lọ́wọ́ fún ọ̀rọ̀ lẹ́ka lóyìn yẹn wípé òrùnbọ́rọ̀ lọ́dà ẹ̀kọ́ọ̀lù ní kíni ní mọ́rọ́ òbí ní kíni ní ọ̀rùnbádì kíni sọ fáwọn sí ọlọ́wọ́ sí òrùnbọ́rọ̀ lọ́dà ẹ̀kọ́ọ̀lù ní ọ̀rùnbádì pé kí ni nǹkan tí ẹni tó rẹ̀ yìí irú ọ̀rọ̀ wo ni sọ jáde lẹ́nu fáyidá wa ìyá ajá òògùn fàáhìn hùwà ìyá ajá òògùn tó bá ṣe pé ìgbà táwọn mẹ́láìkọ̀ ìgbà wa bá àbí táwọn èèyàn bá wá kí ipò rẹ̀ ṣàmìdàlùwọ́n tó ń dúpẹ́ fọ́lọ́run وأثنى عليه من يرون الله Ike ọ̀rẹ́ wa, ọ̀rẹ́ mi, ọmọ orúkọ fọ́lọ́wọ́, tí kò ní kó tó lágbára jù báyìí lọ. Àmì ìgbúrú àwọn ọ̀rọ̀ tó jọ báyìí tí a kúrò bá darí sọ lẹ́nu. Rọ́pà ẹ̀rẹ́rìkà ìgbà lọ ní àìsàn ọ̀jẹ́lì. Àwọn mọ̀láìkà méjì yẹn, wọ́n wá gbúrò rẹ̀ lọ́gbọ́n náà. Ipe ọ̀rọ̀ orin nínú ìsọ lẹ́nu.

kí ni àdéhùn tí máa ṣe fún ẹ̀rẹ́ pé a ní olùkílẹ̀ oúnjẹ mẹ́ta máa fi wọ àlùjẹ́ náà wà ní àná ṣọ̀fẹ́ ìtò tí bá fi ìkó lálàáfíà bó ti rẹ̀ hàn àti ó gbòdè lẹ́wọ́ láṣẹ̀mọ̀ ìpẹ́rọ̀ lẹ́yìn máa wá fún ní ẹran ara ní ètò ìdájú ẹran ara rẹ̀ lọ ṣẹ̀kú tó bá rẹ̀ ìyẹn máa ń gbùn kódà ẹ̀dùnmí yóò rẹ̀ ní pé ẹ máa ka ìlú tí ń bẹ ní ẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ báyìí tó bá rẹ̀ tó bá rẹ̀ tán ju ojú rẹ̀ nìyẹn níbi ẹ̀yìn ọ̀rọ̀ báyìí egun ló wà níbẹ̀ ẹ wà máa ka gbogbo ẹ̀yìn báyìí ẹ máa ka egun rẹ̀ ibi ìhà báyìí yóò máa ka rẹ̀ ha rẹ̀ ní méje lọ́gbọ̀n ọlọ́wọ́ níbẹ̀rẹ̀ yẹn ṣe gbẹ òun bó ṣe wù òun nìkan dá èyí tó ń lórí padà fún nínú ẹran ara rẹ̀ kódà wà dáhùnmọ́nú kọ́yọ̀ ní ìjáde kódà ẹ̀jẹ̀ tó lọ lára rẹ̀ náà ọlọ́wọ́ kò fún ní ìlú rẹ̀ ìyẹn nìkan wá kọ́ wọn ò kẹ́sìrọ̀ ẹ̀rù sẹ́yìn áàtì wọ́n tó wá pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ fún un lọ́rẹ̀ ìkọ̀rọ̀ sí ọ̀pọ̀ tọkọtọ nípa àwọn àǹfààní tí ẹni tó bá jẹ ẹni tó bá rẹ̀ tí máa ń jẹ ẹni tó bá rẹ̀ tí máa ń jẹ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba òun náà ní kí ọlọ́wọ́ ọba yóò ṣe àforíjì fún tó bá ti kú bá kú lọ́wọ́ àlìjẹ́ náà láti yàrá ẹ̀ torí pé kí ni àárẹ̀ yóò ti fọ́ gbogbo ẹ̀ṣẹ̀ ara rẹ̀ mọ́yẹ́yẹ́ bákan náà tó bá ṣe pé kò wá kú ọlọ́run bá wà á tó fún un ní tó lóore ju ẹni tó ń lọ lọ ní àlàáfíà sọ àmẹ́rẹ́ ẹni tó gbójú dáadáa yóò ṣẹlẹ̀ sí ẹni tí yóò ṣẹlẹ̀ sí òun lẹ́nu tó ṣe pé ìgbà tí àárẹ̀ dé ó bá éèmá lára rẹ̀ ó bá ìgbàgbọ́ lára rẹ̀ òun ni irú ìtọ́bá yẹn yóò ṣẹlẹ̀ fún un. àmì tí ò bá ti bá iman lára rẹ̀ ẹni tí ò bá ti bá iman lára rẹ̀ gbogbo ẹ̀ pátápátá ìyà lérí ìyà ni ìyà ìyà náà ni ó ṣẹlẹ̀ sí ń tọ̀hún. so ìṣe la fẹ́ lórí òun náà ni pé ìgbàgbọ́ ó máa ń dé pé ìwọ̀n rí àwọn àǹfààní ńláńlá kó lọ́wọ́ bá rẹ̀ yẹn so eléyìí nǹkan táwọn afá súnà tí wọ́n ń sọ lára àwọn èèyàn ẹ̀rí pé àwùjọ wa lélẹ̀ ọ̀lá ìlọrin káì tí wọ́n bá ń gbé orí social media inú wọn mọ̀ bàjẹ́ tó sí ìlọrin tẹ́yìn kan lẹ̀ ń bẹ nílẹ̀ yorùbá yìí lẹ́yìn àfà tẹ́yìn kan lẹ̀ ń bẹ nílẹ̀ yorùbá yìí tí ó kí gbogbo tí ó bá dáa tó jẹ́ aburú ẹ̀yin lẹ́mọ̀ polongo rẹ̀ àwọn ni wọ́n polongo rẹ̀ sọ ẹ̀ka tí mo ń sọ̀rọ̀ kan níjẹ síjẹ ìjọ náà kọ́ ni ike mo gbọ́ ọmọ kan tó lòun sọ ọmọ rẹ̀ ní òun sọ ọmọ òun ní aláwù tí mo wá ní ń pera rẹ̀ ní ọmọ ilé oníládérin lòun wàlá ọmọ ìlọrin náà nínú sọ ọmọ ìlọrin ni so oúnjẹ àlàbí ni ọlọ́mọlé bó ṣe kó dára lórí ọmọlé iye máa já lọ́wọ́ ọlọ́mọlé iye máa já ṣòwò wá ní òun di olóòṣà òun di ẹlẹ́bọ nítorí pé jálàbí tó ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé jálàbí yẹn ìjọ tó wà lọ́dẹ̀ bọ̀ gún pẹ̀lú àwọn àfáà táwọn ọjọ́ ń ṣe jálàbí onígbà tó wà lọ́bọ̀ gún ó ní wọ́n á kó àdábà òun lé ẹ̀dá kù ó ti wá pàdábọ̀ òun lé ṣé o sáwọn ládàáni ìdíbọ̀ lọ bọ̀ fún lórí ara rẹ ni so irọ́ ní pa so ìtumọ̀ wa nítorí ìyẹn náà ló fi ṣe Islam mọ́ sòkúrà yẹn ti wúrà dáradára kan lẹ́nu báyìí tó ní òun ti di aláwo padà ó ò ṣe Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà náà ni ẹni tí máa ń ṣe jálà bí ó lè ṣe Islam dára bí ọkọ̀ láti bọ̀gún ọkọ̀ láti lọ lè láti lọ lè bọ ọ̀ṣun láti bọ́ lọ́kùn ṣe ọkọ̀ láti wẹsẹ̀ ọkọ̀ láti hú eré èèyàn so ẹ̀tọ́ wa orú àfa náà tí òun náà tó ń dá sí àfa làbíbù lágbàdì òun náà bá tó sọ lórí social media ipe ẹ máa wọ́n pa yín nígbà ẹ ọ̀rẹ́rí wọ́n ti gbàgbé ti ti àbúràmọ́ nínú ramoni wọ́n ti gbà ó ti tù wọ́n láàrín ọ̀rẹ́ díẹ̀ atẹ́gùn ti fẹ́ sí wọn àgbákò ní àwọn àfáà lọ́rẹ̀ yìí wà láì tàlà ṣẹ́fẹ́ ogun lẹ́mìí lọ́dọ̀ pé òògùn ọ̀dá gírígẹ̀ẹ́sẹ̀ kan ẹ́ tó atẹ́gùn ti fẹ́ sí wọn kẹmọ̀ olórí ibú ẹ̀dá kò ní fi orí ibú rẹ̀ lẹ́ àfi tó bá ṣe orí ibú yẹn wọn náà àmọ́ tẹ́ bá tó bá ti rí kíníkan tó tó fẹ́ sí láì yọra ó lè ra sá padà díẹ̀ ẹ wá rò pé ah, wọ̀lẹ́ ọmọ ti yí padà ọmọ ti kéyìí irọ́ ni kò yí padà torí kò pa nǹkan yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò pa nǹkan yẹn tì iná ní ibi ìtàn gbà ń pèsè ọmọ yìí lò àṣírí rẹ̀ tú àwọn táṣírí rẹ̀ ò tú pọ̀ tó láti tí wọ́n tún burú ju ti ẹ̀yẹn lọ ẹ dákun gbà tí ẹ máa ń fáwọn èèyàn pé wọ́n kàn pa ọ́ ọ̀la ìlọrin yìí ọlọ́run ṣàwọn àní bàbá kan náà ọ̀rọ̀ lè kí ìmọ̀mù tó yẹ tẹ̀yàn kí n sọ fún pé wọn kú bàtà rẹ pamọ́ dáadáa o ah! tí àwọn àfá gbà ń lọ rí ẹran tó ń kò láfá gbà ló bá ó ní mọ̀ kó bàtà rẹ pamọ́ o ẹni tó bá ti kó bàtà rẹ kó wó dáadáa tó tí wọ́n ní tọ́ ọ̀yá péjọ lọ kó tó láìlọ́nù kó tó mọ̀ wó dáadáa ó ní torí ó ti tó ọgbọ̀n ọdún báyìí ni lọ́wọ́ lè jẹ́ mọ́ ẹ̀dàpọ̀ ẹwọ ẹwọ àpá so nígbà láti lọ ní pé àìgbọ́ kẹ́kẹ́ sì kọ́ àìgbọ́ ẹ̀sìn yé ni ẹ̀wọ̀n kọ́là kó rẹ̀yàn ẹ̀wọ̀n tá lẹ́bi sọ nìkan bí tó bá rẹ̀yàn so pé ọlọ́run alẹ́ màláìka ẹ̀ lọ ní máa gbọ́ sí wí ẹ̀ lọ́nà gbọ́ sí wí tó bá ń sọ pé à olùpẹ́ fọ́lọ́run tó kọ́ lọ́run ṣàfùmílá láti àlè tí ń sọrú àwọn ọ̀rọ̀ dáadáa báyẹn ọlọ́run ní á ah, ẹ̀yẹ màláíkà ẹ sọ fún pé tó bá kú gan-an ìhánú ènìyàn ọlọ́run yóò bá pàdé ó ṣe àforíjì tó ń ju wàlìjẹ́nà tí ò bá wá kú títí wá ṣe tó dáa fún un so náà ni wallahi àfi kí ọmọ dúpẹ́ súnà lẹ́yìn sọ̀lọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀ kò sí ọgbọ́n tó lè dá tó bá ti ṣe súnà ó lè sí lójú ọ̀nà بلى لهم بلى بلى وحدثنا عمل مالك أليس لك يا ليس من الله تعالى إمام مالك أن يزيد بن حسيف بن حصيفة فقد يزيد بن حسيف عن عروة بن زبير عن عروة بن زبير أنه قال وقد سمعت عائشة زوج النبي صلى الله عليه وسلم تقول ربتي يا هو النبي tó jẹ́ àìṣà òbí ọmọ àìyá ó sọ قال رسول الله صلى الله عليه وسلم olójú ṣe ọlọ́run tó báyìí pé la yusibu al-mu'mina la yusibu al-mu'mina min al-musibati ó ní mùsíbà kan ò ní bá mùsùlùmí ìtẹ́kùn ní mùsíbà ní pé tó dùn kan tó bá mùsùlùmí hátà àṣọ́ọ̀kà kódà tó bá dé ó dé bí ẹ̀gún bí ìgò kó kẹ gbóyàn lẹ́sẹ̀ tó bá gbóyàn ànábì ni ilá kó sọ ní ha áwọ́ kó fẹ́ra ní ha mílíkọ̀tọ̀ ẹ̀ àwọ̀ yẹn tó wọ́n fi bí ó ní là yẹ́ yẹ̀ sí

وحدثني عن مالك عن محمد بن عبد الله بن ابي صعصعه يا يا الليث بن ربض الله مالك ربض عبد الله بن ابي صعصعه انه قال سمعت ابا الحباب ابو ابو الحباب سعيد بن يسار سعيد بن يسار يقول وصفه سمعت ابا هريره يقول قلت ابو هريره قال رسول الله صلى الله عليه وسلم قد شلوني من يريد الله به خيرا يصب منه فإن طلب ما فيه وليكم أنا بني أن طلب ما فيه شروطه يصب منه يوم القدوك يعني في ìbànújẹ́ ọmọ ọba ìtí ọmọ ọdún ọmọ ṣẹlẹ̀ sí kọ̀ọ̀kan ní máa rí ìdùnnú gbogbo jòkó èèyàn kan nípa ìpín gbogbo gbà ìdùnnú ìdùnnú ìdùnnú ìdùnnú fún ẹni ẹni jòkó kílè sí ara rẹ̀ tó sì kéde pàdánù ńláńlá tó fẹ́ dénì. نعم بكنا وحدثني عن مالك أن يحيى بن سعيد أن رجلا جاءه الموت يا بن سعيد ولا رقل كي كذب في زمن رسول الله صلى الله عليه وسلم يأتك النبي sọ̀rọ̀ ní pé bí kí wọ́n fẹ́ kú ọ̀kọ́lá rọ́jù rún ọkùnrin kan wá ní àní àńlá òun pé áà ọmọ ìdáfẹ́ ni yí o ó kú rẹ mẹ́ta ó kú ẹnu pé kí n wọlé kájá nínú ìwọ̀n ẹ̀sẹ̀ áà ah, àmọ̀jọ́ kásùbálárọ̀ yìí náà ni ó sì kú lẹ́nu fún àbí kí o ní ní alẹ́ àná láti bá ìjọ sọ̀rọ̀ báyìí kú bẹ́ẹ̀ náà ni ẹni pé kú tó láti pé kò rẹ̀yàn ẹnìyàn wá ń sọ pé á nǹkan tó da ló ṣẹlẹ̀ fẹ́ni yìí kódà kò rẹ̀ rárá ọ̀kọ́dàrọ̀ fún ọmọ ìsọ̀gbọ́n ọ̀sán àìsàn kan lè tó wá kó bá wá rẹ̀ ń kọ́ tó ṣe pé àárẹ̀ yẹn nìkan fi òògùn ní lẹ́sẹ̀ yìí àti tí ó wá fi àwọn àárẹ̀ yẹn pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ yẹn ni pé bó ṣe kú yìí nìsín ó túmọ̀ sí pé nǹkan tó pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ kò dá wa lójú àmọ́ tí ó fi báwọn tí ọ̀pẹ́ ní tí ó ti àwọn pé ah, kódà ó kírun pẹ́lú ìṣẹ́lẹ̀ ni ó ti bọ́ sọ́dọ̀ ọlọ́run irú ohun tó tún fún náà torí lórí ìrùn yóò bá ṣe àṣàtúnlá yóò ṣe yóò tó tọrọ àforíjì ọlọ́wọ́ ga wọn rọ bí ẹlà àìlẹ́sọ fúnlé so yóò ṣe àwọn akọ ló ṣe lá ilé ayélujára lórí ìrùn rẹ̀ àmọ́ nǹkan kan kò rẹ̀ kò sùn kankan kọ́kàn ẹ̀kọ́ kọ́kàn sùn kọ̀kàn jùmọ̀ rẹ̀ ni a ah, kí ọmọ ní wà láì a ah, kọ́dà ọlọ́wọ́ ọ̀dà rẹ̀ a ah, so ó máa ń lágbára díẹ̀ o mo lágbára o kódà lẹ́sọ̀ wọ́n ọ̀rọ̀ sẹ́lẹ̀ àlẹ́sọ̀ máa ń bẹ̀ lọ́wọ́ fún ọlọ́run ilé ẹ̀rọ kíkà ní wẹ̀lẹ̀ ní tí mo ti ń fìjà ẹ̀tẹ̀ mọ́ ní kó di ẹ̀tẹ̀ mọ́ tí ọlọ́run mọ́tà sọ mi wọ́n ti kíkú gbà nínú òbí tóró lágbára gan tó bá bá tẹ̀ yẹn yóò ti fi pọ̀ àwọn ẹ̀ṣẹ̀ èèyàn tó ẹ̀ṣọ́ abọ́sọ́dọ̀ ọlọ́wọ́ ọba so eléyìí ni àpẹẹrẹ tó dáa so irú ẹni ẹ̀tọ́ ẹ̀kọ́ tí wà nínú àgbọ́ yìí wà nìyẹn ẹ wá wo àwùjọ tí wa tábà ìpọ́nrẹ́ yẹn ló sọ yẹn kódà àwọn ẹni lọ ní àá ah, ah, bá ọlọ́lá sí ọlọ́lá sí ìyẹn rí àánú ọlọ́run ó rí àforíjì ọlọ́run èyí sì rí pé lálà sí tó kò lálà sí àìyé àìjẹ́ kí àìsùn tó rí àwọn èèyàn ni kódà bí ẹ̀rọ kúlọ̀rọ̀ wà yìí ó túnmọ̀ ní ìyẹn rẹ̀ lọ alẹ́ kódà kọ̀ rẹ̀ wọ́n rárá kódà kọ̀ rẹ̀ gan kọ́ rẹ̀ ni mo wọ́n yẹ á ah, àwọn àbá àbáwọn aláàjì ìgbésẹ̀lẹ̀ kódà kọ̀ rẹ̀ wọ́n rárá lóbi lọ́dọ̀ ọlọ́run àti ó wá ń jẹ́ dáadáa pé tó kú ah. yíwọ̀n èyí tàpẹ̀rẹ̀ orí dáadáa ẹwọ́n ṣètò sí ní alẹ́ rẹ̀ lọ́sọ̀gbọ̀n ìgbà tó rẹ̀ wọ́n tẹ̀kọ́rọ́ sí mẹ́ta lọ lè kí a lọ sí ìlú àwọn ìgbà àwọn ọkọ̀ lọ sí Mẹ́kà àwọn lọ kí a lọ sí iṣẹ́ kan lọ́dẹ́ àtọ́lọ kí wọn ìgbà yẹn Mẹ́kà ni wọ́n wà nígbà yìí ṣùgbọ́n débẹ̀ àwọn ọmọ tí wọ́n àwọn tó jẹ́ àwọn student wa ni pé a lè rí wọn wọ́n ní kí ló dé wọ́n lọ ní pé wọ́n fẹ́ tẹ̀ wọ́n díẹ̀ ẹ wá wo ẹni tí ó fẹ́ wá jíṣẹ́ fún wa o ẹ wá ń ka àwọn oríṣiríṣi àárẹ̀ tí ń ṣe wọ́n tí wọ́n ń kà nítorí wọ́n ayé ṣọ́rọ̀ mi wọ́n rọ́jẹ̀ túkàr wà dọ́kù dám wà kí ní kẹ́ à lẹ́gẹ̀dẹ̀ kí ló pa àwọn ti rí pé kì ṣe aburú ni kó rẹ̀yàn bẹ́ẹ̀ náà wá ní iṣẹ́ kò sí ní náà dàbí iṣẹ́ kò sí nínú tán kú tán ẹnìkan wá kọ tẹ́rẹ́jámà àyáàtì wọn gbà tó wá dé di mọ́rọ́dún wọ̀fẹ́ẹ̀tì yìí wọ́n tó kọ mọ́rọ́dù wò pé ó kọ pé ààrẹ wo ló ṣe ọ̀lá wọ́n ti kọ́ sí wípé ọ̀rẹ́ bàbá tí wọ́n ní kánsá kíníkan kánsá lọ́nà ní pé àwọn blood cancer wọ́n kọ́ sí charcoal gum wọ́n kọ́ sí pé wọ́n ní ṣe kò sí nínú wọ́n ní wọ́n wá lé ìdébi pé wéètò ojú twenty four lọ́mọ́ twenty four so ẹnìyẹn tó wá pọ̀ sí pé ńgbà tí kíní kánsá yẹn tó ń ṣe wọ́n wọ́n ní wọ́n ní wọ́n kún wọn ní kẹ́mù ní kẹ́mù rẹ yóò bí gbogbo ara wọn kóore gbogbo eré ni wọ́n jà irùngbọ̀n wọn jà gbogbo ẹni tó bá ní wọn lẹ́sẹ̀ gbogbo ọmọ mọ́lẹ̀ kan náà ni ṣèkọ̀ wá ní á ṣe kọ́mọ́ fáwọn tí yóò já irun rẹ̀ á kọ́mọ́ fáwọn wọ́n ní kò wù àwọn káwọn pàdé ọlọ́run ọba àwọn ní ẹni tó ṣe pé yẹnì yọ jẹ́ halik bí ẹ fún mi kalẹ̀ báwọn náà. so n tí mo fẹ́ lọ mẹ́rin tó gbọ́n táwọn ọmọ rẹ̀ ṣe aburú yìí àìyé ẹ̀sìn ni ẹ̀sìn tí ò yé wa ebi mo ti rí sílá mo lè kí láǹkà yìí mo wá tán tó láǹkà yìí. nǹkan ọgbọ́n ṣe àṣàlẹ̀ náà báàbò àtàwọn ìwọ̀n rúkẹ́ àti márùn-ún sẹ́lẹ̀ mo wà. بسم الله الرحمن يقول رحمه الله تعالى بارك عبد والفتية من المرض حدثني عن مالك بن يزيد بن حذيفة أن عن بن عبد الله بن كعب السلمي أخبره أن الناس لهم جبير أخبره عن عثمان بن عبد العاص أنه أتى رسول الله صلى الله عليه وسلم قال عثمان وبي وجع فبكان يهلك لي قال وقال رسول الله صلى الله عليه وسلم امسح امسح بيمينه سبع مرات وقل اعوذ بعزة الله وقدرته من شر ما اجد من شر ما اجد قال فقلت ذلك فاذهب الله ما كان فيه فلم ازل اعم بما اهلي وغيره نعم الإمام مالك رحمه الله تعالى باب مثل وقف سلالة يقوان بي رسول نشي pẹ̀lú àìsàn tó bá rẹ̀ àwọn ìlànà èèyàn máa fi ń wá ìwòsàn lára ọ̀nà tí èèyàn máa fi ń wá ìwòsàn òun náà ni rúkìá kíkà so mọ́mọ́ wa ni mọ́mọ́ Malik ní àtàwọn ẹ̀wọ̀n والرقية في المرض يعني بكين أما كارون في عزاج إيوايسو إيكاروكيا من بكباري يا أي الليث ينوه لقد ظل مالك أن يزيد بن حصيفة أن عمر بن عبد الله بن كعب السلمي أخبره أن نافع بن جبير

قل قال وقال رسول الله صلى الله عليه وسلم لن يواصلوا امسحوا بيمينك ọwọ́ ọ̀tún rẹ̀ ti lè tí ààrẹ ti ń fi ọ̀yẹ̀ sábọ̀ ẹ̀nà ara ọ̀tún ẹ̀mí ìjìnlọ́mọ̀ kan lọ kó fọwọ́ lè kó wá kakiri kó ní àrùn so kó wí lẹ́ẹ̀mejì kó sì gbọ́wọ́ lé ibi tí nǹkan ti ń ṣe ọ̀yẹ̀ kọ́ọ̀lù ó ní fàkóso dáàlì ó ló ń bá wí bẹ́ẹ̀ fàábì abàwọ̀ ọmọ kẹ́rẹ́ bí ó ní àádẹ́ tí ń ṣe òun lẹ́nu ó túmọ̀ sí lọ ló bá tú òun lẹ́sẹ̀ náà ó ní wàlám àzẹ́l amúròdè àhàlì wà bẹ́ẹ̀ rọ̀ ó ní ìwà ayé ìwà gbò òun wá ń pa àwọn ará ilé tí wàá ti rẹ̀ yẹ yìí ẹ máa ṣe wàlúwà ilé mi máa ṣe kí mo fẹ́ kí mọ́ gírígù lónìí mo sì ń tó orí fọ́ mi wàlúwà so wà tó fi táìmù ṣáà ìlú pé nǹkan ti tẹ́ ojú ojú kọ́ àwọn ọkọ̀ ṣe lè ṣe àkọ́ lórí báyìí. so أعوذ بالله وقدرته من شر ما أجد وهو حاضر wípé mo wá ṣe ọlọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú agbára ọlọ́run ọba níbi aburú tí mò ń rántí tí ń bà mí lẹ́rù rẹ̀ kí aburú àárẹ̀ ti ń ṣe níyì aburú tí mò ń rí ń ṣe níyì àti tí ń bà mí lẹ́rù bẹ́ẹ̀ so ọlẹ́sìn ọ̀tọ́lọ́ ní títí ẹ bá ti wílẹ̀ lèje náà ó fún yàn ní àlàáfíà ó kun ìgbàgbọ́ rẹ̀ lókùnrin oko ìgbàgbọ́ rẹ̀. Ìṣẹ́ ìdá àwọn ará lọ́rẹ̀ lọ́nà. Ọba sọ fún ọ pé ṣe àwọn olùdíkẹ́ lọ́tẹ̀ láì wà kùdúrà sí yìí. Méje, ṣe àwọn olùdíkẹ́ ẹ̀ṣẹ̀ bísí láì ìdàlẹ́ láì ọgọ́rùn ọ̀dọ̀ ẹ̀ṣẹ̀ iṣẹ́ ìwọ̀n pẹ̀lú àwọn ọ̀sẹ̀ wọn ṣẹlẹ̀ ọ̀dọ̀ àti ṣù mẹ́ta péré lárọ̀. Ṣù mẹ́ta Nínú Adábùl Bófúráìsì, sọ́ọ́rà tán ní dọ́tọ̀ òun ṣe òun máa ń ṣe òun máa ń ṣe òun máa ń ṣe níjọ́ kan wọ̀ wá sí wípé kankan yìí wá gan kankan yìí lọ gan ló wá rú pé á fún mi kàkárí lára rẹ̀ àwọn ah, òṣì rẹ̀ kankan yìí gan mi náà tó lánàá bí àní aburú ẹ̀dá tọ́lọ̀ ń dá ẹ̀dá àbí tí kankan yìí wá túmọ̀ so àwọn nǹkan ńláńláńláńláńláńlá ta ní lọ́wọ́ lélẹ́ yìí tó níbi kó mọ́nà lè wá ayẹta ọ̀tọ́ ọ̀fẹ́ jáde ní tó wá ayẹta káàkiri ẹ́ pàtí kó fẹ́ jáde àdéhùn bẹ ní ọ̀dọ̀ ọ̀yọ́ lọ́wọ́ pẹ́ta rí wọ́n sí náà ni àwọn oníṣẹ̀ṣẹ̀ àwọn ẹlẹ́bọ̀ yìí ó wà mọ́ ẹ̀kọ́ ọ̀láyé mọ́ sọ fún gbogbo àti bá ti lọ sọ́kọ́ wáyé nìkẹ́ ẹ̀rá yìí ó ní ẹlẹ́bọ̀ ní kankan náà jọ làwọn nǹkan àwọn lẹ̀ ń lò nǹkan àwọn náà lẹ̀ lẹ́rí títí wà láǹtọ̀ yìí bá táwa mùsùlùmí là ń kà bọ́ra wa yìí o títàwa mùsùlùmí náà là ń kà yìí tó wá látọ̀dọ̀ àlẹ́rí látọ̀dọ̀ so àwọn eléyìí tó pé rádaràdá àwọn eh, àlìjànú kan yóò kún òkun wọn wọ́n ti ṣe lórí ibú àti tó alákọ̀dọ̀ àwọn ẹlọ́tọ̀lọ́ ṣe ìtọ́rù tó tó fún ìlú bí sáyẹ̀ rẹ̀ fún wọn so tó bá ń ṣe àmẹ́jì tó rẹ̀ lè ṣe àlejò ń já burú èèyàn ẹ̀dá tọ́lọ̀ ń dá kò ní tàn ní ọjọ́ yẹn kí lè rù sí tó bá ìṣe lálẹ́ kí ó ti dàárọ̀ aburú ọmọ ẹ̀lẹ́yìn àtẹ̀sọ̀ ṣe ọ́ ilé ìwòsàn tó yẹ kí èèyàn dún ní mọ́ kí wọ́n máa ṣe. Nam وحدثني عن مالك عن ابن شهاب عن عروه بن الزبير عن عائشه رضي الله عنها ان رسول الله صلى الله عليه وسلم قال النبي عن يقرا على نفسه من معوذات وينفث على من كان معوذات gbogbo àwọn tó bá ń كل عوض من الطلاق فرزان الناس أعوذ بكلمة الله شر إسلامتنا شعر وخلق مجبوطان ويا نبي وركع كرسي سورة الفاتحة قالت أي شواني فلما اشتد وجعوه باتي عليه والي صلى بركو النبي صلى الله عليه وسلم قلني كنت أنا أقرأ عليه قلني هو هو هو من كعب

ẹ̀rí ẹ̀kọ́ fún àwọn tó bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ aláàárẹ̀ mẹ́rẹ̀lẹ́ so tẹ́lú kí ọmọ owó tẹ́lú lórí tẹ́mọ wá ẹgbẹ́ ní pálá káàkiri wọ́n náà ká wá kárù fún un tí ò bá lè ká fún ara rẹ̀ pálára so ní jíjẹ́ pé èèyàn mọ̀ǹkan tí èèyàn ṣe nìyẹn àmọ́ kí èèyàn kọ́rẹ́yàn kíyàwó ọmọ gbọ̀n káàkiri bí tí bá ti ń gbà káàkiri ó ti gbé gbogbo gbèlè lọ́wọ́ ẹ̀sìn bẹ̀rẹ̀ bọ̀ ẹ̀sìn mẹ́ta fún ọ̀rẹ́ ìyá tó ní tọ́tún mọ́ sí tọ́tún mọ́ sáńsìn bẹ̀rẹ̀ fún ìlú wa jẹ́ abẹ́rẹ́ ọ̀sítù وحدثنا عن مالك أن يحيى بن سعيد أن عمرة بنت عبد الرحمن وأنا عمرة وما عبد الرحمن أن أبا بكر الصديق قل أبو بكر الصديق دخل على عائشة أول وصد عائشة وهي تشتكي أسر عائشة لما تقول لباباره وأنا لأبو ومره وره ويهودية ويهودية ترقية قل يهودي كان أول عائشة وأنسى دعاء فيه إن قالوا كيف kọ́lá Abubakar Abubakar wá ní ẹ̀rùkíyà ló fi tábìlá kí tí tó bá fẹ́ kà ń tọ́kú alkùnrin ní kò fi ṣe rúkìá fún so irúkìá yìí nìsín bóyá bí àwọn àdúrà kan tí kò lẹ́bọ nínú òsì bá mi kí ọmọ ní ọlọ́wọ́ mi fọ́ lálàáfíà lọ́wọ́ fọ́ lálàáfíà ara rèé fún ìyá lápòjú rẹ̀ àwọn ọ̀rọ̀ báyẹn sọ̀lẹ́lú wa ní ayẹ̀lú àwọ́bákúrà ló pé kí ha bí kí tábì ńlá síra ọlọ́run ní kò fi náà ní kò fi ọmọ fi ṣe rúkẹ́yà fún obìnrin ní Yahudi náà ibi ilé yẹn ti mọ̀ pé ẹni tí kì bá ṣe mùsùlùmí so tí kì í fi ṣe ẹlẹ́bọ ṣe pé Yahudi ni àbí Nasrani ni so tí àṣepọ̀ bá dáyà papọ̀ òfin tó burú ó lè wá kí títìyà tó bá rẹ̀ yẹn ìyẹn náà lè lọ lè kí títìyà tó bá rẹ̀ so náà ní kí akàlẹ́ ní ilé ìfún náà. باب تعالج المريض باب تعالج المريض حدثني عن مالك عن زيد اسلم ان رجلا في زمن رسول الله صلى الله عليه وسلم اصابه جرح واحتقل الجوع دم وأن رجل دعا رجلين من بين من الناس ونظر إليه وزعم أن رسول الله صلى الله عليه وسلم قال لهما أيكما أطب فقال عوت الطب خير يا رسول الله وزعم زيد أن رسول الله صلى الله عليه وسلم قال أنزل الدواء الذي أنزل الأدواء نعم الإمام مالك عليه رحمة الله ولباب التعالج المريض تعالج المريض ọ̀rọ̀ nípa ṣíṣe ìwòsàn fún ẹni tí ọba jẹ́ aláìsàn kí ọwá bó láti tọ́jú rẹ̀ Imam Malik يا الليث رحمه الله مالك عن زيد بن أسلم أن رجلا في زمان رسول الله صلى الله عليه وسلم أصابه جرح قلنا سوى النبي فقل كم أني أبي فاعتقل الجرح دم أبريوان شيكي يعني في إنتاجي وعنا رجل دعا وأن رجل دعا رجلين من بني المال ọkùnrin tí ó ní wúndù tí ṣẹ́gbẹ̀rún lọ wá pé àwọn èèyàn méjì kan nínú ìran bani ambar àbí ẹ fàyọ́wọ̀rọ̀ ìrìnàmígbáwò fàzáàrẹ́ anàrọ̀ sílọ̀ fàyẹ̀lẹ̀ bọ́ sílọ̀ kọ́ lẹ́lẹ́wọ̀n wọ́n á lè gbọ́ pé àlẹ́bí sọ fún wa pé àyíkò máa atọ́ pípé ta ló mọ ìwòsàn ṣe ta ló mọ̀ nípa bá a ṣe máa ń tọ́jú irú wóńdì yìí irú ọgbẹ́ tó ṣẹlẹ̀ sẹ́nu yìí fàkọ́ọ̀lá àwọn méjì wá ní àti tí bí khayr ya Rasulullah ṣé ó dáa ká máa ṣe ìwòsàn ni ká máa tọ́jú aláàárẹ̀ tó ní fàzáàmà zainu anna rasulullah sallallahu alaihi wasallam qala ànábì wa sọ fún wọn pé anzala ad-dawa'a alladhi anzala al-adwa' ọlọ́wọ́ ọba zéèdù pé zéèdù wa gbọ́pàá nẹ́bí sọ pé anzala ad ó sọ ògùn kalẹ̀ alẹ́rí arúnzẹ̀lẹ̀ àdẹ̀wà ọba tó ṣe kóò náà ló sọ ààrẹ kalẹ̀ wọ́n ni pé bí ààrẹ ṣe ń bẹ bẹ́ẹ̀ ló máa ń fi ìwòsàn mọ àwọn èèyàn yẹn ni kí mo pẹ́ mọ̀ nípa rẹ̀ ni ìyẹn ni pé bí kíní ti ń dẹ̀jẹ̀ yìí àwọn kan mọ̀ ń parẹ̀ tí wọ́n mọ̀ tí wọ́n lè fi tọ́jú rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé alẹ́ sọ̀mọ́ àlùfọ́lọ́mù ń ṣe gbókòlù kébò làwọn ó fi rí ìwòsàn fún ẹni tí ó rẹ̀ yìí tó ṣe pé english ẹ̀yẹ ń tẹ́ ìrùgbóǹdìrẹ̀ ẹ̀jẹ̀ ń dà ń bẹ̀. لو حدثنا عن مالك أن يحيى بن سعيد قال بلغني أن سعيد بن زرارة سلزان وزرارة اقتوى في زمن رسول الله قالوا لي في قيس ìdọ́pẹ̀ ní káì oníkẹ́yìn ohun fi iná tí wọ́n fi ṣe ìwòsàn nínú dóbòhà ìdọ́pẹ̀ ní dóbòhà òun náà ni àìsàn tí ó máa ń ṣèyàn ní ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀fun nígbà máa ń ṣèyàn ń múyàn bí ní pé ìlídò yìí so onígbà tó wá lọ wá lọ lókàì náà ló rẹ̀ ní pé iná lọ́rọ̀ ní ṣe ìwòsàn yẹn wá lọ lè ṣe famat ó sì kú so ìyẹn ni pé ń gbà ní ìyẹn lè ṣe ìwòsàn kó lákú lọ ní ọ̀lẹ́ yẹn lẹ́ tọ́jú ààrẹ tí ń ṣèyàn ó sì lákú lọ ìyẹn ò túmọ̀ sí pé ah, ẹnìyẹn ṣe nǹkan tí ò dáa àbí kálípẹ́ nìyẹn ni ó pa wáyé pé nǹkan tó mọ̀ nípa rẹ̀ ni. تقول يا عفاما تقول يا خير السب هنا القي يكون فيها ما يوش بيبو قد روان كتب عشي قي نعم فوش ما وحدثني عن مالك النافع أن عبد الله بن حبر اكتوى من اللقوى so نافع قل الله لقد ابن عمر يقول لنا شو وصل pẹ̀lú káì ẹni tó pẹ̀lú iná yẹn náà ní ṣe òsàn nínú lákọ́wà kẹfẹ́ pẹ̀lú lákọ́wà ni pé àìsàn tí máa ń ṣèyàn ní ojú tí ó wà níbi kan tí wọ́n ti fi iná sí ara yẹn ló sì lọ síbi ojú yẹn ló sì ṣe ìwòsàn fún un. So, وحدثني من اللقوة ورقية من الأقرب àmọ́ tó bá ṣe pé kankan yẹn akéèké gányàn so inú inú àmọ́ ka so ìtọ́lẹ́jì ká màá níyì ni pé kò sí tó burú ó ní kó rẹ̀yàn kéèyàn ó wá ìwòsàn so tó bá jẹ́ pé tí kò ní í ṣe pẹ̀lú ẹni tí èèyàn lè fojú rí ni kí ọ̀ka rúkẹ́yà so ọ̀rọ̀ ayébò náà ààrẹ tí yẹn lè fojú rí náà yẹn lè karó kíríà náà tí wọ́n gba àwọn tá a ti kà sí iwájú báyìí tọ́lọ́wọ́ tó lò ní sábàbí so wọ́n mọ àrùn dàbí náà. باب قسم بالمال بالغنى حدثني عن مالك عن هشام بن عروه او فاطمه بنت المنذر ان اسماء بنت ان اسماء بنت ابي بكر كانت إذا أتيت بالمرأة وقد أمت تدعو لها أخذت الماء وصدقوا بينها وبين جلدها وقالت إن رسول الله صلى الله عليه وسلم كان يأبونا أن تغربها بالماء وحدثني عن مالك عن الشرم الأول عن أبي أن رسول الله صلى الله عليه وسلم قال إن الحمى من من فيه جهنم وأدرجوها بالنار وحدثني عن مالك عن نافع عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال حيوم من فيه جهنم وأدفنوها بالماء نعم ọmọ yẹn ń ta ata ọ̀rẹ́ mi kan wá pè ní ọwọ́ àná ṣọ́ọ̀bù àbóṣùmẹ́yà ní wọ́n ti sọ́run gbà wọ́n wá pọ̀ ọmọ yẹn ọmọ ẹ̀ wá gbé ata ìgbà tó gbá ata so àwọn wá fa ata rẹ̀ báyìí wọ́n fa kípé tó súnmọ́ wọn wọ́n lè fa báyìí ọmọ oúnjẹ báyìí pẹ́pẹ́ ọta kí ní olú lẹ́ẹ̀mẹ́ta ah, so nígbà wọn báyìí ẹni tí ń ra ọjà òtí ẹ̀ kò fúra lọ kọ̀tà kí èèyàn kan bàtọ́ wá tó ìṣẹ́jú kan ìmílẹ̀ kan tó wọ́ ni ọmọkùnrin pẹ́ padà ah mo tún bẹ pé èrí ṣe ń kàn bá mi tọmọ yìí nìṣe tó tó ìṣẹ́jú méjì ni mo tó wọ báyìí ó ti ṣe pẹ́pẹ́ ah mo ní ọ̀rọ̀ yìí wá kí ló dé tó ń tu ní ah ẹ̀rọ ìyọ̀ ní tàbá mo bá so gbogbo nǹkan yẹn náà pè ní tiara gbogbo ẹ̀ pátápátá wà láì kóra pàtì sí nípa superstition ní gbogbo ẹ̀fà yìí rọ̀ ni àwọn yẹn ti sọ di ìgbàgbọ́ irú ẹ̀ ni ẹ máa rìn kọjá lálẹ́ sọ ẹ máa jòkó lójú ọ̀nà sọ ẹ máa jòkó lórí odó tó akéyí tí wọ́n bá ṣíṣá tó wọ́n bá rọ àkídà kankan pé yóò dá burú fún yàtọ̀ pọ́kàn ní pé àkíyàn ah, gbómi wọlé sí ẹ̀rọ àjọ lọ́mọdé ọkọ̀ gbà wọn àbí ẹni tó fẹ́ pọnmi lóru tó fẹ́ nu kànga lóru tí ò bá mọ̀ sí ẹsẹ̀ lọ lè yí ẹ̀ ń kọ́ lápẹ́jù rẹ̀ bá ní kò sí tó burú bẹ́ẹ̀. àlọ́kẹ́ àgbà pé ló lè gbé mi wọlé èèyàn mọ̀ kú yẹn kọ̀ọ̀kan ní ikú ọ̀wọ́ wọn ni o tòun ní bá ń pè ní tí àárọ̀ tá à ń sọ ìyẹn pé kò dáa. Al-Imam Malik alayhi rahmatullah يا يا ليس له برده لأنه بلغه أن جابر بن عبد lọ́nà ìtọ́ báyìí pé ìdá àádà rọ́jú lórí yọ́bọ̀ tí èèyàn kan bá lọ lè wo aláìsàn tó rẹ̀ kọ́ọ̀bọ̀ arrahma ní kí ẹni yẹn ó ti kọ́ọ̀dọ̀ rahmata ó ti kó sínú òkè ọlọ́run wọ́n tọ́ lọ sí ìyí ẹnìyàn tó fi rinlẹ̀ sínú òfin ọlọ́run kọ́rọ̀ sí áwọ̀ náà wà ara tó àbín tó jọ bẹ́ẹ̀ náà ní nǹkan tí alẹ́lẹ́ ń sọ wà ẹ̀dẹ́sẹ̀ ní àmáàlì títí ọ̀rọ̀ kí ọlọ́mọ kí yẹn yẹn pé ọlá lẹ́lẹ̀ kí ọlọ́mọ kí aláìsàn àdéjì mílíọ̀n lẹ́ pé tí yẹn bá ti ń lọ ọmọláìkọ̀ ọmọ tọrọ nìkan nìyẹn tí tí ó fi dé tó àwọn orí tí ń lẹ́nu kí ọlọ́mọ kí aláìsàn lẹ́lẹ́yìí وحدثني عن مالك أنه بلغه أن بكير بن عبد الله الأشج عن ابن عطية أن رسول الله صلى الله عليه وسلم قال الله النبي تقول عدواء أنا من كوسيتين جي أنسان مي أرأي مولك أفراد البو أنا من كوسيتين جي أقونا للاواجا أولوكو أقولون مي أبي أعرف بلا رزق رمي أنا من كوسيتين bakana wà láàám alábi ni kò sí ní yé wùmí kankan pé ẹyẹ kan ní náà ló ń wà lásọ́fàrù kò sí pé oṣù kan ní ń dá wàhálà kalẹ̀ pé oṣù yẹn ọ̀dà wàhálà wà mẹ́ bí bá ti sọ pé dìsẹ́mbà pé mẹ́ so ẹwọ̀n ìdìyàn lẹ́rù máa ń dìyàn lẹ́rù lọ so ọ̀dà àdúkà ní ọjọ́ àlàrúbá ẹ so yẹn ànábì ní kò sí sí nílẹ̀ bákan náà ànábì ní wà láàyò ṣáàlù àlùmọ́mọ́rọ́bọ́ àlà àlùmọ́sẹ̀ ànábì wá ní ẹ máa máa tú kalẹ̀ ẹ tó máa wọ̀rọ̀ yìí o ànábì ní ẹ máa túra nǹkan tó rẹ̀ ẹ máa tú kalẹ̀ sí ọ̀dọ̀ àǹkómi tó ń lálàáfíà so ó ní wọ́n lè yà ìlú àlùmọ́sẹ̀ ṣe àìbùṣáà àmọ́ èyí tó bá rẹ̀ èyí tó lálàáfíà àwọn ẹjẹ́ kó mọ rẹ̀ kábi tó bá wù ní tiẹ̀ àmọ́ èyí tó bá ti rẹ̀ ẹ̀dì mọ́lẹ̀ ẹ̀mẹ́jẹ̀ kó ní ìsìn papọ̀ mọ́ àwọn èyí tó rẹ̀ ọ̀kọ́lù yà rọ̀ sólẹ̀ lọ àwọn òṣìṣẹ́ wá ní àwọn ọ̀tọ̀ àbá ní òjì sí ọlọ́run wọ́n mẹ́rin dáàkà kí lọ́ ṣẹlẹ̀ tó fi báwọn ọ̀kọ́lù rọ̀ sólẹ̀ bọ́ ìsọ̀lọ̀sọ̀ àrẹ́bí wá ní ìnáwó azari àrẹ́bí ní aburú ni sultani bó ṣe wà yẹn yẹn ni pé kọ́mọ́ kó ran àwọn ìyókù rẹ̀ tó ẹni tó bá gbọ́ hadith yìí nìkan dàgbọ́ ìtọ́rọ̀ bá ń yé ni ló sì rí pé dàbẹ̀ pọ́rọ̀ lójú tán fẹ́ ọ̀rẹ́ síra wọn kí lọ́rọ̀ àkọ́kọ́ òní pé kò sí àkóràn kò kó ààrẹ rẹ̀ tó wá ní kí wọ́n mú ràǹkómi tó bá rẹ̀ kó lọ lè bá wọn èyí tí ètò lálàáfíà èyí tó kúrò náà mọ́tò rẹ̀ tí ó tí àárẹ̀ rẹ̀ lè transmit so ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn àìsàn kò lè yẹ̀wọ̀n fún ara rẹ̀ kí wọ́n ń pè tó bá ti rìn ẹ̀rọ yìí ni kó mú ẹlòmíì èèyàn gbọ́dọ̀ báwọn so bẹ́ẹ̀ sì ni nǹkan tó ń yẹ wá kẹ́yìn gan reality gan ni pé àìsàn gẹ́gẹ́ lóòótọ́ kìí ràn fúnra rẹ̀ lóòótọ́ gbà ní àìmọ́ ẹlòmí tí ó ràn táàrẹ ohun àpólò ṣe pápùlù máa ràn ẹlòmí sì ń bẹ tí ó pé kọ́ra yóò tún máa fi ọwọ́ alápólò lọ́wọ́ kọ́ ra ojú lọ́wọ́ fẹ́ rárá rẹ̀ láì kò sí nìkan kò sí ní ṣe ẹlòmí ló sì jòkóta alápólò lásán báyìí tọ́kọ̀ wù wá ìṣẹ́jú kan ló kájú tó mẹ́rin wà tó bá wu ọlọ́run ọba ó lè ní kókó ràn àmọ́ kò lè ràn fúnra rẹ̀ tí ò bá wu ọlọ́run dẹ́lẹ́ náà kí ọmọ ọmọ lè ṣe àfọwọ́fà fún ẹni tó bá rẹ̀ tó kí ọlọ́run ọba tí ó ṣe àlékún àgbóyè ẹ̀sẹ̀ fún wa lùbáyẹ̀. هذا وصلى الله على رسول الله وعلى اله وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته Ọjọ́ ẹni tí ni àwọn ohun tó tọ́ láti ṣe níbi ìgbẹ́gbẹ̀ ìgbẹ́gbẹ́ nínú wa. Ṣé àti kánjẹ̀jẹ̀? Ẹ̀rẹ̀ ìgbà lónìí. Na kò sí ọ̀kan tó wà ní ìjáde òpó. Bí lókẹ́ nìyẹn fún bá jáde tó rọ́ ọ̀pọ̀ rẹ̀ tán tó parí opó ó lè lọ́kọ. àmì èyí ni wọ́n fún táwọn èèyàn máa ń ṣe ìyẹn bóyá náà lẹ́nu ìyẹn nílò rẹ̀ àbí kọ́lọ̀ ra mọ́tọ́tọ́ kan wọ̀ kí àbí kọ́ mọ́ náà lè àbí kó máa kó sunkún nídàájí ìgboro àbí kó kò ní ṣe oríṣiríṣi tí àlẹ́bí sọ̀rọ̀ sọ́lá tó kọ́ wa so ó wà nínú pé tí oṣù mẹ́rin àjọ mẹ́rin rẹ̀ bá ti pé ó parí lọ́dọ̀ kò sí sẹ́ẹ̀dẹ́gbò kò sí ayẹyẹ kankan níbi ẹ̀rọ ìṣokó ọmọ àwọn àìlà náà. Àwọn ọmọ náà ti wá wọn ẹgbẹ̀rún ọ̀hún ìdókò wà ní ọwọ́ ìpín wọn tó bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ìpínlẹ̀ nígbà tí wọ́n wọ́n kò ní bàtà àrùn mọ́ tó àtàwọn náà bàtà ọ̀pọ̀ ẹ̀rọ ní ìlú ẹ̀gbọ́n rẹ̀ ní ibi tí wọ́n lọ bá wá bẹ́ẹ̀ ní wọ́n rẹ̀ pé láti ìgbà tó ti mọ́ ọ̀pọ̀ ẹ̀rọ sí pé àwọn tó ti tó ọ̀pọ̀ náà ní ìpínlẹ̀ ti ìlú náà bá ìjọba ẹ̀yà ẹ̀yà ní tí wọ́n lọ ní ìpínlẹ̀ ẹ̀rọ wà lọ́rẹ̀ náà pé ní ọgbọ̀n ìgbà nígbà tí tí àwọn ní ọgbà fún ara. Ṣẹ́rí kúlá ìsí ìbàdá ilá makasaba mọ́ ìlẹ̀lẹ̀. Aya Kọ̀ánù, Olúwa ní wà lẹ́lẹ̀ tó kó yé wọn, wípé nǹkan lè ṣe ń láburú, àbí tọ́lọ̀ bá ti ní yóò ṣe ń wọ̀n máa ń bí dọ́ọ́ nígbà kódà tó bá láwọn ń ṣe ìdán wọn ṣògùn sí ìyàn kò lè mú ìràbí tó bá wu ọlọ́run ọba so kí bàtà rẹ kò mọ́ rí bàtà mọ́ ẹsẹ̀ wa ń dùn ọ láti gbà wọn wọn á sọ pé bàtà rẹ yá kò bá ti kó bàtà yìí rẹ bóyá nǹkan kò bá ṣe ní ìyẹn tó ti kó sínú ìṣòro náà àlẹ́ mi láti kó lẹ́wọ́ ẹ̀rọ mọ̀ sọ pé lẹ́wọ́ máa. وإن الله تفتح باب باب الفتنة بكنيك باب الشر تفتح باب الشر إما أنسلك باب الرمي so, وقل وقل قدر الله وما شاء فعل nítorí pé òwú nìyẹn tí ó ní pé tó ṣẹlẹ̀ yìí ìtọ́lọ̀hùn kádàrá ni tó wù ló ṣe so èèyàn ní pé ẹ̀ṣẹ̀ ń dùn o sì wọ́n pé ó náà tó ń gbà tó ò ní bàtà rẹ mọ́ ẹ̀ bí bàtà rẹ náà tọ́lọ́ bá lẹ́sẹ̀ ó dùn ní bàtà rẹ ò sọnù ó ẹsẹ̀ ó dùn yẹn. tó wọ́n ti lè kó bàtà ní ọkọ̀ ní kéèyàn àìmọye lóríṣiríṣi. ó dà wọn lè lè gbọ́ bàtà rẹ ìjọkan tí wọ́n kò bò sí ẹ̀ ọ̀dà wọn fi sí kò ní tí ọlọ́mọ lè kẹ́kọ̀ọ́ ní ṣe ọkọ̀ ní ṣe ọ́ ṣùgbọ́n wọn ní ṣe wọn apolongo káàkiri fáwọn èèyàn tó ń jọ sí ẹ̀ nínú òṣèlú bàtà mi máa náà ló ti rẹ̀ ní báyìí pàtàkì lọ pé wá jẹ́ àfáà àfáà àfáà mo ti sọ́n bẹ̀rẹ̀ lẹ́ẹ̀tọ́ bóyá ni mo ti dé ni ara àmọ̀nà fẹ́ gba ìmọ̀mù tó tó fẹ́ẹ̀ dé nù ṣé òun mọ kó bàtà rẹ lọ́wọ́ káàkiri o ẹ dákun ẹ sọ fún pé mo mójútó àtikáàrí tàbí mẹ́jì tọ̀gbọ́n